أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبئي نستعين عونك يا معين ربي زدني علما اللهم صل على سيدنا محمد جد حسن وحسين إمام العرمين ابن سبعين سيد الثقلين المبعوث رحمة للعالمين وعلى آله الطيبين وصحابه المباركين jazallahu khaira kaumana wajududana wa qad ma'adu lana sublan wa masalikan irham jami'a satizatina wa muallimina wa suyu'ina wa abaina wa ajdadina wa ummahatina wa likulli ma lahu akun alaina wa liman awsana bidu'ai bi rahmatika ya arhamar rahimin akí gbogbo ẹ̀yin wa gbọ́ tí ẹ̀ wa wò káàkiri ayé pàtàkì jùlọ nínú oṣù Ramadan tá a wà yìí gbogbo wa la kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Al-Hikmah Al-Baligha mo bẹ̀ yín ẹ bá wa máa ṣíà rẹ̀ ẹ sì máa bá wa ké sí àwọn èèyàn pé kí wọ́n lọ pàdé wa gbogbo ẹ̀yin tí ẹ já tẹ̀lé wa ní Royal FM ninety five dot one àti káàkiri ìkànnì tí ẹ ti máa ń gbọ́ ọmọ yín Lukman Muhammad Mukhtar Salekoto à ń sọ fún yín pé àpadà síbò àpadà sígbà ò ní báyìí gbogbo àti àdúró tì wá tí à ń so ń gbọ̀wé ètò wa káàkiri gẹ́gẹ́ bí Hasanat Alára Mustapha Foundation tí wọ́n jẹ́ màmá àwọn olólùfẹ́ mi bíi Alhaji Moshood onu Mustapha bíi Ajé Akẹ́yìndé Bàrùbá bíi ẹrú ọlọ́run Abdulhakeem Mustapha ọlọ́run abẹ gbogbo ìdílé Mustapha lápapọ̀ ọlọ́mọdé lápadà sí àbúrò àpadà sí ìgbà bàbá wálì ọlọ́mọ àṣẹ wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti gbogbo àwọn àgbàlagbà wa alhaji abdulgani ni haji lukman ni e, ẹmẹ ọlọ́run ilé náà ti ní orúkọ ó ti fa àwọn èèyàn àrèjì kí wọn mọ̀jọ̀ parẹ́ alájà wa Kamarudin Yusuf Kamwaya àtìyàwó wọn alájàwá mariam yadùn ní abẹ́lẹ̀ fún apàdà sígbó apàdà sígbà mọ́jọ bá wọn over adere alájà alábí adésínà láti ìlú uk àtìyàwó wọn alájàwá fadilat adésínà alájìwá munarudin hussein ajíkanlé ọkọ ní sadaki àti gbogbo àwọn tí ń jẹ́ almusinun lápapọ̀ ọfídẹ́rì ìyàwó wọn alájàwá muibat àjọkẹ́ ajíkanlé atọ́rọ̀ fún Tascom Plastic Industry ní Gama iléeṣẹ́ yín ò ní bàjẹ́ o bẹ́ẹ̀ la tọrọ fún gbogbo àwọn tí wọ́n dúró ti wá láìyọ ẹnìkan yín lẹ̀ alájẹ ilé kúrò ní Tajudeen ọlọ́mọjọ́ra padà sí aburú bẹ́ẹ̀ ni Dan iya tìlú Ìlọrin engineer Kalẹ́kàwó ọlọ́n ọ̀nà àgbárí ọlọ́mọdé òdìmọ̀ bá a gbòòrò sẹ́ rẹ̀ mamtex ní Táíwò ọlọ́run bá a dúpẹ́ fún yín ẹ̀kú àdúrótì ó fi dẹ́rìbí alájà fún mi láyọ̀ Owólabí jẹ́ kọ́ lọ́nba kẹ́ bàbá àtìyá wọn ọlọ́nba gbàdúrà yín gbogbo yín ni àrántí ó fi dérí àwọn tó ń kó oúnjẹ fún wa àwọn tó ń fún wa lálùkùránì àwọn tó ń fún wa lówó gbogbo kálukú yín àpàdà sí igbó àpàdà sí ìgbà ọlọ́mọjọ ọba yín kí là ń bára wa sọ lọ́dún ni ẹ rí i pé mo máa ma fi ṣe case study ni láti ṣe dìrásà àwọn àfa wa tó jẹ́ pé látijọ́ ta ti wà ń kékeré kò sí mùsùlùmí tí ò ní gbọ́ pa imam malik kò sí mùsùlùmí tí ò ní gbọ́ pa imam shafi kò sí mùsùlùmí tí ó jẹ́ mùsùlùmí gidi tí ò ní mọ̀ pọ́npọ́n nìkan ní imam ahmed buna ambali kò sí mùsùlùmí kan tí ó jẹ́ mùsùlùmí tí ò ní mọ̀ pọ́npọ́n nìkan ní imam malik imam darul ijra àwa ò pé àwọn afáà yìí awulá ilẹ̀ àìmọ̀ àwọn afáà dákọ̀ yìí alẹ́dínà ṣáàdú wọ́n gbìyànjú wọ́stàǹbọ̀tú àkàmàlfẹ̀kẹ̀ ìyá alfaraya gbogbo ìdájọ́ ẹ̀sìn àwọn jòkó tí wọ́n understudy rẹ̀ wọ́n wá ń bá wa mú wa gẹ́gẹ́ bíi pé ẹni tí ó lóògùn òun kọ́ wọnú gbó pharmacist àtàwọn eríṣiríṣi ni wọ́n kó jọ wọ́n wá bá a ṣáájọ ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ dispense yóò wá wá tòsí rẹ̀ wọ́n wá ní kó lọ pharmacy ń ìtọ́ ọ́fíìsà nǹkan yẹn jọ kì í ṣiṣẹ́ ẹjọ́ kan ṣùgbọ́n gẹ́gẹ́ bíi pé kó lè wà ń tòsí Yorùbá fi sọ pé ká kí wọn káyìn wọn ká kí ọfà tó bẹ̀ràn àmọ́ ká kí ojú tó sùn náà tí ọ̀tá níta àta ṣòfò àwọn bàbá wọ̀nyí wọ́n gbìyànjú tó jẹ́ pé mina ayat wọ́n study al-Qur'ani wọ́n wò pé kí ni. Ayat, nta koraa ne nwi wɔlɛ adiisi sharifa wɔn de adiisi ana mahama wɔn arrive si bi ti anabi wi awulahiri yejib ɔsɔrɔ yẹn fáwọn ataade lónìí tá a bá lè ṣètò wọn ká sì máa gbéṣẹ́ wọn lárugẹ irú ẹni ṣe àdàm ṣètò fcc lamaatul balori jọna pé ńgbà táwọn dé yìí o àwọn kan ti lọ ṣáájú àwọn jẹ́ kí n celebrate wọn nítorí ẹ̀ mú rí i pé bá dá tàwọn àfa mẹ́rẹ̀ẹ̀rin yìí padà á rí inú ọmọ kékeré tó fẹ́ nàró tó fẹ́ déèyàn tó fẹ́ kókọ òun mọ̀ parẹ́ torí tó dùn tó ṣòfò jù lára wa generation ti sìn ni pé àti ẹ̀rẹ́ ni àjọ torí pé ẹni a fẹ́ sábà gan òun gan ti ń sá lọ àwọn tẹ́lẹ̀ kọ́ ọmọ ọjọ́ wọn bẹ́ẹ̀ náà bá tún díjú tẹ ìyájú ẹ̀pẹ́ ọlọ́mọjọ́ mọ̀jọ́rú eléyìí anakifa kọ́lí ilà inda n tá a fẹ́ ṣe ni pé kákan tiẹ̀ kóra dúró lérí àwọn ọ̀rọ̀ àwọn oríire àwọn nǹkan kan tọ́lọ̀ ń ṣe fún wọn la akólo indẹ̀sì rọtìhìm kì í ṣe pé a fẹ́ sọ̀tàn wọn bal inda manakibihim a kàn fẹ́ sọ ohun tí wọ́n fi ju ẹgbẹ́ lọ bó ní nǹkan ti dodidi kì í ṣe mírèkù kì í pidán but ó dodidi nítorí pé àwọn ẹ̀bùn kọ̀ọ̀kan tí wọ́n discover lára ara wọn tí wọ́n dẹ̀ develop àwọn ẹ̀bùn yẹn láwa máa fẹ̀nú kàn gẹ́gẹ́ bí imaamu fata anifata noaman òun láàfin bẹ̀rẹ̀ mo ti sọ fún yín àti sọ alákọ̀ọ́kọ́ àti sọ ẹlẹ́ẹ̀kejì àti sọ ẹlẹ́ẹ̀kẹta tẹ́ ẹ bá gbàgbé ẹ̀yin tẹ́ ẹ bá síbẹ̀ bí a kẹ́ lọ padà sórí facebook wa àti sọ nípa ilmu fíkìú rẹ kí ló dé tó fi jọ̀gá níbi àgbọ́yé wà ilmuhu àti sọ nípa bí ìmọ̀ rẹ ti stó àti wàá sọ alwara. So a sọ nípa bí ó ti jẹ́ ní tí ìjẹ́ tẹni ẹlẹ́ni mọ́ tiẹ̀ tó jẹ́ kọ́lọ́hún ó fún un ní ẹ̀bùn àsọyé àsọbádé àti ká máa nóró àti ká máa wọ̀rọ̀ ká tún wo bí ẹ̀yìn ibi ọ̀rọ̀ ọjà sí lónìí èyí táwa fẹ́ sọ lónìí ṣéun azeem ikọ̀ ọkọ̀ tó pàtàkì ni fi àyàtìlẹ̀ ìsàníyà níbi ayé ọmọnìyàn ọ̀rọ̀ pọ̀ jáfa ọ̀rọ̀ pọ̀ gbogbo mùsùlùmí lónìí délé tó bá fẹ́ ṣàṣeyọrí níyà ayé tó sì fẹ́ pàdé ọlọ́run dáadáa èyí tí mo wí yìí o gbọ́dọ̀ gbìyànjú kó o ní. kí ni tọ́hún òun ni wọ́n ń pè ní àmàna àmàna tù ìtọ́ pè ní àmàna yìí òun gangan ló ti fa ká nábì ọgbajúgbajà kí ìjà nábì ó tó dé àmàna yìí ni nǹkan tẹ̀dá bá ní pé ayé rẹ̀ àtọ̀run rẹ̀ ò ní bàjẹ́ oríire ò sì ní dorí olóore kò ní ní láàárọ̀ kó mọ̀ rí lálẹ́ mọ́ kò ní sàájọ láàárọ̀ kó wá túká lálẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ni kò ní dọjọ́ alẹ́ kó máa sunkún tó fàárọ̀ rẹ̀ bẹ̀rẹ̀ nítorí pé àmánà ni máa ti kọ́ ni bá àti ìdí ẹrù tí fi ṣe é rù tí èfi e wọ̀ ní lọ́rùn àmánà ni máa kọ́ yàn bá àti ríbi dìde tí ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ò ní máa dèyàn lẹ́sẹ̀ mọ́lẹ̀ wàkọ́lá ibn Uyayna ìgbà tí wọ́n á àmánà àbí ànífàtà Nu'man lọ́wọ́ kan nínú àwọn tí wọ́n jẹ́ àfa wọ́n ń pa àfa náà ní ibnu uyeyna ẹ̀gbọ́n tó wí ni ó ní máa ra àìtú ahasana amánata min abi anifatan ó ní kò ṣe pé tètè bọ̀ọ̀lì kọ́ kì í ṣe ta sọ́dún bá a ti kiri tó nínú ìjà àfa yìí o ṣe mọ̀ pé àwọn ẹlẹ́kọ̀ọ́ wọn ní àlà àrífú yá àrífú lẹ̀ àrífà wọn ní ẹni tó bá mọ ọlọ́run ní màá dẹ́ni ọmọ ọlọ́run mọ̀ yorùbá náà sọ pé o ní mẹ́sì olè lórí àpáta ẹni ó bá jẹ́ ni ọlọ́run náà ni ó dẹ̀ ní ọlọ́run mọ̀ ibnu Uyayna wá sọ pé mara aitu ama amanatan min abi anifata ó ní mo ti mo ti máa máyàn tí n stọ́dí yàn ìyìn lẹ́yìn kan lẹ́yìn àná Muhammad tó jẹ́ pé bẹ́ẹ̀ bá fi nǹkan sí i lọ́wọ́ ti gbé wa náà lẹ́wàá gbé nǹkan yín ìbá àjẹ́ àṣírí ọ̀rọ̀ ìbá àjẹ́ pé àṣírí rẹ̀ lọ hàn sí kò ní jàǹbá rẹ̀ torí pé nítorí fi bẹ́ẹ̀ níbẹ̀ ni pé máa ta oníjọ́ tí àbí ànífà kú wà ń dàwó wà dá ihun bíi amsina ahlaf fifty thousand fifty thousand àwọn nǹkan ẹ bá ń gbà pamọ́ gbangba kọ́kọ́rọ́ mọ́tò mi bá ń gbó ìpamọ́ bá ń tọ́jú góòdì ó ní fifty thousand làwọn bá ń lé rẹ̀ fáma àdọ́ àmìnì àdìnàrà kálukú ọ̀fà mi kálukú sí kọ́ wá dání tó wá lọ pé dìnàrà wàhídà kẹ́nìkan á twenty thousand five hundred and twenty-five pounds ni mo kó fún àbí twenty thousand five hundred and twenty-five naira ni mo kó fún kó wá débi owó náà kó wá rí i pé ó di twenty-four naira kò di twenty thousand five hundred and twenty-four naira kó wá di one naira òye náà ni kò ṣẹlẹ̀ àwọn wá bá nǹkan tó jẹ́ fifty thousand báyìí item fifty thousand items làwọn bá táwọn èèyàn kó sọ́dọ̀ rẹ̀ rí ọmọ ìyá mi wọ̀kọ̀ tẹ̀sí ọ̀rọ̀ anad fúlànà ìwọ gan mọ̀ nú ẹ̀mí ara rẹ pé nínú ẹni tó bàbàrà jù láyé tó dẹ̀ máa kí ẹ̀ fún ní kó lẹ́nìkan lọ́rẹ̀ẹ́ tó wá máa ń mọ̀ lẹ́mìí ara rẹ pé insta udauta wu màláka tó bá kó rẹ fún pé bá ń tọ́jú kíní yìí tí ìfẹ́ lò ó fàkà anẹ́wù fi jẹ́ ibìkà tẹ́mi rí wà balẹ̀ gẹ́gẹ́ bíi pé inú àpò rẹ ló wà ọ̀kan náà àwọn ọmọ àǹtí mi ó ṣèyàwó ní last month ìkankan tó wú mi lérí jù ń pọ̀ ọmọ náà ní Abrazaki là ń pè é kò sí òǹtọ̀ ọ̀nà gbogbo àwa tá a jẹ́ àbúrò ìyá rẹ̀ tí ẹ̀mí wa ò wó láti ṣe nǹkan kan fún kí ló fà á kálukú ni à ayọ̀ ayọ̀ nítorí olóòrẹ́ o bó o sì gbé nǹkan fún nǹkan ò ní ṣe nǹkan ọ̀hún ẹ wo ọmọ kékeré kì ṣe pé ó níṣẹ́ kan kì ṣe pé ó ní nǹkan kan tó ń ṣe but people a kàn fẹ́ràn rẹ̀ nítorí àmọ́ náà bẹ́lẹ̀ yóò bá wí kódà ọwọ́ rẹ̀ létí ẹ̀mú wà bẹ́lẹ̀ ba wi tí n bá sára ní bá jáde onímọ̀ bá mi ń gbà bẹ́lẹ̀ bá wí bẹ́ẹ̀ bá kájọ ayọ̀ ní kò fún. tó bá nírú rẹ̀ lábúrò lẹ́gbọ̀n lọ́rẹ̀ẹ́ lálàjọṣe táwọn èèyàn bá nírú fílíǹ sí ẹ ìpè fàkà àna òfin ìjẹ́ ibi bàbá kó nǹkan fún kò ní ṣe nǹkan òun àdà zuhuru dekik ọmọ ìyá mi kò sí feelings tó dáa tó láyé kò sí ìròyìn tó tó àdà sífàtún jẹmìlà àdìhì tó pé sùlẹ̀ àbí anahu láàyùn kínú àyẹ̀húnà àmànàtà tó jẹ́ pé ntí ẹni òun rò náà ni pé sọ̀rọ̀ ẹni tá a gbé fún yìí wàláì ká sọ ká lọ díjú ni àgbákò ní í ṣe wá òfò ní í ṣe wá irú ẹni bẹ́ẹ̀ làwọn èèyàn kà kún èèyàn tó bá rí báyìí ẹ má pẹ̀jú ìwà ká pọ̀ ní business organization wàlákàlùmọ́ àsọ̀fù ọwọ́ á ní òṣìṣẹ́ kan tó yẹ pé àtọ́ hu kẹbìrà ó máa ń ṣe mistake bóyá nítorí skill rẹ̀ àbí kinní kan wàlákin làwọn mẹ́yìíṣẹ́ tún kẹbìrà jìdà ṣùgbọ́n bá ti ló burú tó ìtajúmọ́ ń ṣe jabajaba yìí ó wá ní quality kan tó tó tóbi tí àwọn èèyàn máa mọ̀ kí ni quality ni pé anáwó aminun àwọn èèyàn discover pé kò sóńsùúrù rẹ̀ àmínú kò sí alámọ̀ọ́nà rẹ̀ ẹ kàn máa ń wo bá ní kò sí tẹ kó fún kò ní mú tẹni ẹlẹ́ni bẹ́ẹ̀ sì gbé fún yóò dá padà fún yín tíyan bá ti nírú quality un áàdì ìtúnṣà àòtúnṣì kò lò sẹ̀yàt gbogbo bí táni o bá kù sí wàhálà yóò gbàgbé rẹ̀ a yóò sì fèríjì pé ọgbọ́n anahumimba bita the court ẹ jẹ́ n fẹ́lẹ́ ìkùn ni pé lèmánì ń dàwọ́ ò ṣe business àwọn amadu sinai àbó tiẹ̀ ń propose láti dá business kan lẹ̀ àbó fẹ́ máa ṣòwò ó fẹ́ máa ṣe iṣẹ́ fẹ́ máa manufacture nǹkan wàyíńdáwò máa sọ fóònù ó ní ọwá láwọn òṣìṣẹ́ àbó mọ̀ pé wàá lo àwọn òṣìṣẹ́ tó pọ̀ tí mo fẹ́ kìlọ̀ fún ọ ni pé ìzá ìdákàrọ́ jùlọ náà àmín tó o bá fi lè lọ́mọ ìyá kan àbí mánéjà kan àbí àkántàǹtì kan àbí sẹ́kẹ́tìrì kan àmínọ́ọ̀nù tó wá jálá màánà tó rẹ́dí àti bẹ́ẹ̀ ṣe tọkàntara tí èmú tẹni ẹlẹ́ni máa ń tẹnìkan tó rẹ́dí láti ṣiṣẹ́ oníṣẹ́ bí iṣẹ́ rẹ̀ torí pé ó náà máa pín wọn déyàn lọ́la wàtẹ́kíyù ó tún wá gbọ́njà kì í ṣe àwọn tó máa ń ṣe nǹkan wọn tó ẹlòmíì kò ní intention integrity ó lè má lè jalè ṣùgbọ́n làákàyè ò situation wọ́n á manipulate ẹ̀ mọ́ lọ́wọ́ náà ló jẹ́ pé integrity pé mi ò mú kò tó fìyàn ṣe eléré o nítorí pé ẹ fi òsè bẹ̀ jiná ó tún kù sọ́gbọ́ngbọ́n kí wọ́n má mú máa la tí méjèèjì bá ti wà lára èèyàn tó fi ṣe olórí òwò rẹ àbí alámòjútó iléeṣẹ́ rẹ fàmáàmà àgùdọ́kọ̀t àlè wàhálà ìbéyàn ti wò ó pọ̀ tó lérí ẹ̀ bí business yẹn ti wò ó búùmù tó bí resources bí capital base yẹn ti wò ó tóbi tó fàáńtà rọ́ọ̀bì òun wàhálà ẹ̀ jèrè kú mẹ́ni. ama ìdá káàdà dimnulẹ̀ amal muwasaf qalil kódà kí sí ọmọdé èèyàn mẹ́ta lọ kódà kó ti car wash lọ dálẹ̀ bó ti wò kéré tó kódà bó ti poultry lọ dálẹ̀ bó ti wò kéré tó ọwọ́ afẹ́ni tó muwasaf qalilul amana ọwọ́ àfi ọ̀ kàtá tí ò sí tí ọ̀ láyọ̀ ọkàn tí ò ní àmánà ọwọ́ àfi sí i wàláhì fàárí mùsùkìlẹ̀ tó ń kẹ̀bí ìrọ́tò jídà sílẹ̀ ká ẹ̀ ní rí mú kòmíṣọ́n sílẹ̀ ká ló kéré òfò àti ìbànújẹ́ lẹ́yìn padà já sí níjọ́ tó o bá ti fi ẹni tí ò láyọ̀ ọkàn tí ò ní àmánà eléyìí ló lápánú ayé Abu Hanifa tó fi jọ̀gá tó fi dàáfà àgbà kì í ṣe pé gbogbo kéwú rẹ̀ rẹ̀ àmọ́ wọ́n ṣiṣẹ́ tọ̀hún tí wọ́n mọ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní alẹ́hìlmù sùúrù tó jẹ́ pé inú ọgbọ́n ló ti jáde ni wọ́n ń pè ní alẹ́hìlmù kìí ṣe sùúrù pé ẹ̀yin ṣe wá gọ̀ báyìí kọ́ ọmọ bíi ọ̀rọ̀ ń lọ ni ẹ̀yin tẹ́jú ẹ̀yin tẹ́ ìwà ọmọ bíi ọ̀rọ̀ ń lọ ẹ̀yin ọmọ akájú pé alájẹ ti máa dákẹ́ alájẹ ti tutù jù gbogbo nǹkan ní ẹ̀fì bí ọba tí ọ̀rọ̀ ètí tó sọ ni agbára tí ó sì fi yanjú nǹkan oníjọ́ tẹ̀ ń wí kọ́ ó wà lọ́wọ́ ẹ̀ ó lè destroy everything gẹ́ẹ́ ni wọ́n máa ń pọ́lọ́ ní alhalimu ọba tó ní tí ṣe ṣùgbọ́n ikima tí ó gbẹ̀yìn ọ̀rọ̀ ni ọlọ́run fi ṣe sùúrù fún kálukú torí ẹni tí ó wà wá pé tó wà pé fàyè lẹ̀ fún wa ni irú nǹkan báyọ̀ ọba máa ń ẹ má gbàgbé àti máa bá wa ṣíà rẹ̀ káwọn míì náà tún máa rí wò ẹ sì máa ké sáwọn míì pé a ti bẹ̀rẹ̀. ibn mubarak abdullahi ibn mubarak afaawo abdullahi ibn mubarak yaqulu ani abi anifata òun náà wo àfáà tá à ń pè ní abu anifa oróyìn rẹ̀ ó ní ma ra'aytu rajulan a'lama min abi anifatan ó ní mo ti báyà ń ṣe. èmi ò tí ì rí arákùnrin kan rí láyé tó ní sùúrù bí àbí ànífà ànífà tàbùnù Nu'man ànífà tàbùnù Nu'man ó ní kò sí wàlà àṣànù símtàmínú ara ẹni kò sì balẹ̀ bí ara rẹ̀ ẹlòmíì tó bá ní quality púpọ̀ wọ̀nàwọ̀nà ni ó máa ṣe bí epo gbóná ó ní bó ti mọ̀ kí ó tó ta àti sọ sókè pé. So alam nasi fi zamanihi ẹnì kọ́ ọmọ kí ó tó àbọ̀ ànífà tó a pé aura anas abinu kò sí òǹtọ̀ nínú ìgbà rẹ̀ tó jẹ́ pé nǹkan jẹ tó ṣùgbọ́n bó ti wá rí tó yìí o ẹni tó máa ń tó máa ń calm tí ó sì sùúrù ní tí èkájú làkọ̀dé kádẹ̀lẹ̀ alim àyẹ̀kú nẹ́nẹ́bìyà ẹ mà kó sì gbé àwọn àfáà máa ń sọ. So wọ́n lẹ́ni ọlọ́run bá ti bùn ń sùúrù wàláhì ó súnmọ́ bí báyìí pé kò ní sá ànábì mọ́ ó ń sùúrù náà ni ọmọ jẹ́ ànábì ọlọ́run torí bí ọba àsọpọ̀rọ̀ ọjà sí lọ́rọ̀ bọ́ bá ní ẹ farabalẹ̀ ẹ ṣe sùúrù àwa náà la ìtò sùúrù bá parí ọ̀rọ̀ sí lẹ́ànàlẹ́ ìlmọ̀ torí sùúrù sayyidul ahlak gbogbo wa tẹ́dá wo ni kò sọ ọba wa tó ga jù láyé náà ń pè sùúrù wà ìnáwó máa máa sófìsàlẹ̀ alim lam yustafas bẹ́ẹ̀ tí wo dààmú ẹni tó bá ní sùúrù bẹ́ẹ̀ tí wo frustrate rẹ̀ tó òun ní kò ní give down ó ń sùúrù èyí sí wàhálù àyànà tẹ́jìdì ìsánù kàṣẹ̀fìnà ṣe nígbà míì ọmọnìyàn dàgẹ́ bí ọkọ̀ ojú omi ni tí wọ́n bẹ́ẹ̀ ń bi fíìmù ojìlbàr tí odò wa ń ṣe jìbì jìbì jìbì kàánà àjẹbàlì ọmọnìyàn àwa dàbí òkè òkè kọ̀ọ̀kan wa dàbí ó ní size size ọkọ̀ ojú omi kọ̀ọ̀kan ó máa ń determine jọ tí storm tí tíjì bá ń jà nínú odò size ọkọ̀ ojú omi kọ̀ọ̀kan ni ó máa sustain rẹ̀ bó bá ṣe lágbàá mọ́ bọ̀dọ̀kọ̀ ojú omi tó bá tóbi tíjì bá ń fẹ́ òun lè máa ń sustain ẹ̀ torí capacity rẹ̀ ló fi jẹ́ pé tó o bá jẹ́ni tó ní sùúrù ọ wà gẹ́gẹ́ bíi pé wà á ń ta ìsanu kàṣẹ́fínà tó ń sàmì ọ dàbí ọkọ̀ ojú omi ńláńlá ni kà kàánà ajábàlú ń fìlbà rẹ̀ ọ wà dàbí òkè nígbà tádàwọ̀ bá ń gbé gbogbo yẹ̀ tí ń gbé wọn fi tí ń wọn tégbòtégbò ọ wà kú ẹnìkan tó pé látò záwùlẹ̀ ahadas wàlá testahifuhu takọlubat igbó wàhálà àgbà yìí ayé ń dààmú àríjàrí mu ẹ̀ ń tọ́sọ ẹlòmíì tó ń bára tọ́wọ́ padà ní tí ò rí yìí rẹ̀ gbà pamọ́ bó tilẹ̀ tó bó tilẹ̀ tó yà àti ríbi lọ́sọ ẹlòmíì di kèfèrí nísìn ọlọ́run kẹtàn ìbànújẹ́ tó ti ṣe òkú lẹ́mi rẹ̀ àìní sùúrù ni àwọn àìní sùúrù yìí ó bá yí ọmọ kéwù mi jẹ́ ọlọ́run gbógo rẹ̀ wá kò rí kò kò ṣe é torí kò mọ kò mọ bí ó ti wá.

fọ́kọ̀tọ́ kàtìhí ó wá jùlọ akáì rẹ̀ lọ yóò wá bẹ̀rẹ̀ sí síwàwù lọ́rọ̀ rẹ̀ yóò bá dàrú ló fi jẹ́ pé oore mi ń gbà mí ọlọ́run ò fi kẹrú mi o ó fi túnà àṣírí rẹ̀ ni Abu Hanifa wà ná àwọn tí ń rórí ọlọ́run máa ní jẹ́ bó ṣe pọ̀ tó ó ń kí n sọ gbogbo ń dáhùn ìfúnra rẹ̀ fa ẹ̀rí pa àti ìṣọ̀kan pé Abu Hanifa wà ní èmi ní báyìí àwọn ilé ìbò wa ní a little you said about yourself is too much gbogbo tí ń tà sọ nípa Abu Hanifa bí ó bá jẹ́ pé Abdullahi ibn Mubarak yóò jẹ́ Uyeyina yóò jẹ́ Makiyi yóò jẹ́ Sofiyanu Sauri gbogbo wọn tí wọ́n bára wọn láyé làwọn wò pé ọgbọ eléyìí ju wa lọ léèyàn ìtàlà tawazunuhu tí wàhálà tọ́lọ́mà ti à ń ṣe nǹkan kan díẹ̀ fún ó jáde òní o ó jóore ni o yóò jábọ́ lójú àwọn èèyàn ni torí kò lágbe mọ́ra tí Abu Hanifa ọ̀dọ́wọ́ rẹ̀ wọ́n tó ń gbọ́ mi lónìí lọ́gbìyànjú kó lágbe mọ́ra kọ̀sẹ́ni tọ́lọ́hún ọ̀fàdánwò kan tiẹ̀ tó ń rojọ́ ọlọ́run kí tọ́sọ ọlọ́run dọba abúlé ti àwọn èèyàn tọ́sọ ọkọ rẹ dọba èèyàn abú lójú àwọn ẹbí rẹ tọ́sọ ìyàwó rẹ dèèyàn abú lójú torí wàhálà rẹ pọ̀ tọ́sọ ọ̀rẹ́ rẹ dèèyàn abú torí àkiri àròjọ rẹ kí nítorí àfọkànsí àìlámùmọ́ra tí ẹ náà ń bá kálukú ń ṣe sùúrù ní kọjá ni ọlọ́run ò fi owó àdánwò sí láyé rẹ̀ ibi ó gbé ti kálukú sí lọ́tọ̀ọ̀tọ̀ èyí tí wọ́n gbé sí igi mú tó ń pariwo tí ọ̀jú pimple sí lọ tó wá ní òjò orórun sùn tó wá ń sọ gbogbo ẹ̀ tẹ́lómi bá ṣe abíyá rẹ̀ hàn tó bá wo tọ́lọ̀ ń gbé bẹ̀ ládàáwò fúnra rẹ̀ lọ́ọ̀dàkẹ́ kálukú ẹlẹ́dẹ́ alágbèmọ́ra yìí máa jẹ́yìn òde èèyàn ni ọwọ́ àná tó jẹ́ kí àbọ̀ ànífà òde èèyàn torí kò sí tọ́lọ́hún ṣe fún un kódà bí nǹkan òun bá ju agbára rẹ̀ lọ ọlọ́run náà ni ó darí ẹ̀ padà sí pé la aula wala quwwata illa billahi aliyil azim. èyí tí mo tún fẹ́ fi kún ni pé at-tashbihu alladhi khusifa bihi Abu Hanifa àwọn àpèjúwe kan bẹ tí wọ́n fi ròyìn Abu Hanifa táwọn èèyàn rí i pé ṣé màtá bá wòyàn tán títí títí lálàjọsí àyẹ̀wò pé ah eléyìí tí ẹ ti kúrò ní ká máa pe àlìjànú ni níbi ọ̀rẹ́ títà ọ̀rẹ́ wa ti dè mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ò tiẹ̀ rí ròyìn ọ̀kan náà àwọn àfa oníkànnì abu anifatan bainal ulama'i ka alifati bainal umara onítàbá fẹ́ wọ pé ipò wo làwọn ànífà wa láàrin àwọn afẹ́gbẹ̀rún ló dàbí president ni láàrin àwọn governor àlífà láàrin àwọn tó fún ní àmírù lúkọ̀ọ̀kan ayé káàná sẹ́yìn lùlámà ìtumọ̀ rẹ̀ ni pé bàbá kó gbogbo àfa àjọ ẹni wọ́n máa retí pé ẹ̀jọ́ dé ká tó bẹ̀rẹ̀ nǹkan kan example tó jọ ni pé ká ní bàbá Imam Fulani ní hierarchy tàwọn ìmáàmù wọn bá ti dé Ìlọrin àdùn confident ni ọlọ́run ló fi wọ́n síbẹ̀ kéèké èèyàn ní àgbà ah, ìlọrin sí wọ́n máa ń pè ní ìlú òye tánlẹ̀ báwa ti máa tó nǹkan wa nù àwọn èdèbí dáàtì tó máa gba ah, àdákùn ṣèbí màmá àdúgbò yìí náà máa kéwọ́ ẹjọ́ bẹ̀rẹ̀ ọ̀hún nígbà tí màmá àgbà bá ti ń bọ̀ kálukú òdù òní ìtumọ̀ bọ́lọ̀ ti ṣe é nù wọ̀mìnira àlàmọ́ ti fáàmì àdẹ́kík níbi káwá gbọ́ nǹkan yé àbọ̀ ànífà abu hanifa rajulun fáàmùn mutashabitan arákùnrin kan tẹ́ pé tó bá gbọ́ nǹkan yẹn yóò gbọ́ yín yẹn ni pé ìsásọ àyíndàwúlẹ̀ habar tó bá gbọ́ àdìsí ànábì kan tí abu hanifa bá fi sọ pé àdìsí àdìsọ yìí ni lam yauduhu ila ghairihi ẹ lè rí ẹnìkan tí ó wàá tó ń wò tí ó wàá dá padà pé kí sàdìsọ yìí mọ̀ ìyá tó tọ́ pé àdìsí sọ yìí lọ̀rọ̀ yìí oye wọ́n ìfá kiri bi kalami ṣáàsìn mohasir àná àtọ́ omi kalami rasulillah tọ́wọ́ àgbẹ̀ ah lábàjá ló sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí wá dájọ́rọ̀ anábì lọ kò ṣẹlẹ̀ rí oye bíi pé tọ́ba sọ pé anábì ló sọ̀rọ̀ ò lè ẹ́ bá rí lájẹ́ káàbọ̀ àníbọ̀ wa ni ah kódà ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ lágbájá yìí náà a sì lè wò ó tọ́ba ti tọ́ra nígbà tí wàá mi ọ̀rọ̀ kan tó jọ̀rọ̀ tó lálàáfíà Abu Hanifa ní dẹ̀tí gbọ́ mi mọ̀ gẹ́gẹ́ bíi pé ó wà ná àwọn tí ọlọ́run kìlọ̀ fún náà àwọn sàábì ànábì pé falá wa rabbika la yu'minuna hatta yuhakkimunaka fima sajara bainahum summa la yajidu fi anfusihim haraja mimma qadaita wa yusallimu taslima ó ní rẹ mo búra pẹ̀lú ọba tó dá ọ láàyò mìíràn gbogbo àwọn jẹ́ láwọn fẹ́ràn nẹ́bí ya àlékà wọn kọ́ àtẹ̀lé rẹ o a sì ní gbà wọ́n gbọ́ pọ́n gbólóhùn gbọ́ ata yuhakimuka ata yuhakimuka fima sajara bainahum until kíni tí wọ́n bá gbà pé níta nẹ́bí bá dá lájọ́ lérí tí wọ́n bá rò ọ̀rọ̀ tí ń láàrin àwọn méjèèjì mẹ́ta mẹ́rin tẹ́ máa kó dọ́dọ̀ rẹ̀ ibi ọba wa dájọ́ sí súnmà tí wọ́n pẹ̀yìn dàtán láàyè jìdù fi àfúsì ìkọrọ̀jà tí ọmọ wa rù lọ pé wà láàyè ah, èmi ọmọ fẹ́ sọ̀rọ̀ lójú alájì ni èmi ọmọ fẹ́ sọ̀rọ̀ lójú ànábì ni ah, ọ̀rọ̀ wọn tẹ́mi lọ́rùn o láàyè jìdù fi àfúsì ìkọrọ̀jà àìní second thought àìtún ní opinion míì lẹ́yìn opinion náà máa màmá mímọ àkọ́dé ìta níbi tó dálẹ́jọ́ fún wọn wọ́yùsẹ̀ límù tẹ̀sílìmà tí wọ́n sì juwọ́ lẹ̀ yányá ọ̀gbọ́ nígbà anábì ti ní ọtí ọ̀dà yìí èmi ò débẹ̀ mọ́ nígbà anábì ti ní kìsì náà ọ̀dà yìí níjọ́ tí wọ́n bá dé báwọn gáyà ìmánu ìjọ làfà aláàmọ̀tòlè ìmán tí wọ́n ní kí wọ́n ń pè ní ní ìgbàgbọ́ antes teslimali okuma rasulillah sallallahu alayhi wa sallam oye aya mi tún bẹ ní suratul ahzab aya thirty six òní wàmà kánẹ́lì mùmínì ọlọ́run ni ẹ̀wù nafiu nafiu shan ó ní kò tiẹ̀ bọ́ sí i kò dùn gbọ́ kó ní mùmínì lọ́kùnrin wala mu'minatin bẹ́ẹ̀ dẹ̀ ni kò dùn gbọ́ fún mùmínì lóbìnrin náà ìbáàjọkùnrin ìbáàjọbìnrin kí iza qadallahu wa rasuluhu amra kọ́lọ́hún ọ̀dájọ́ káànábì ọ̀ tẹ̀lé bí ọlọ́run dá sí kó jíṣẹ́ fún wa pé bí ọlọ́run ní ọ̀rọ̀ o amúra ọ̀rọ̀ ayé yín ni amúra ọ̀rọ̀ ọmọ yín ni amúra ọ̀rọ̀ ọ̀sẹ̀ yín ni amúra ọ̀rọ̀ ọlú yín ni ayẹ̀kú nàlẹ́hùn khiyara kéèyàn wá sọ pé òun ní sọ bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tá à ń wíyà nínú Islam yẹn kò applicable sáyé tá a amra ẹ fẹ́ ṣe ìyàwó ọmọ ó lóun ò lè ṣe bí islam ti ní á ṣe ẹ fẹ́ mọ́ ọmọ yín lọ ilé ẹ̀kọ́ olóòlé tọ́ bí islam ti ní ọ̀tọ̀ mini amurihim kódà bó jẹ́ pàlà àmàrí wọn náà ni wà máa yá sílá wa rasulahu ẹni tó bá tako bí ọlọ́run bá gbọ́rọ̀ sí ẹni ó bá síbi tó yí ànábì bá fọ̀rọ̀ sí fakọ́dí dọ́là dọ́là lẹ́nu mubina. alukurani ni o ti sọnù kọjá akẹlẹ juwe fún bẹ́ẹ̀ ń pé kò lè gbọ torí kò sí tó clear bí ọ̀rọ̀ Ọlọ́run sẹ́ni tí ọwọ agbọrọ ọlọrun yé oye irú ẹ̀ ni yóò agbọrọ anna Muhammad yé ló fi jẹ́ pé gbogbo ìgbà a lè pe mùmíní máa ká wàlà mùmínà a sì lè pe ní mùmíní lóbìnrin lẹ́ni tí máa ronú sí alternative lẹ́yìn tí wọ́n bá lọ́lọ́run òun wí nǹkan báyìí nípa ríbi tí ń dúró sí lónìí ó ní ọ̀rọ̀ àbí yusufa àbí yusufa ó ní mara aitu ahadan a'lama bi tafsir al-hadith min abi hanifa ó ní tẹ́ máa ní kéèyàn ó mọ kí ni ànábì gbà lérò gbogbo aná la kàdíìsì ẹ wàhálà tá a kóra wa sí nìsín ó ní pé everybody tó bá ti rádìí sẹ́yọ̀ kan kódà bó ń tọ̀ wọn ní àwọn àdáwàtul bas àwọn irinṣẹ́ tá a máa fi wádìí nǹkan tá a fi máa mọ pé kí ni màkọ́sídò àdìsí ẹ̀kejì òun ni sàkọ́fàtù mọ̀sùn ìyá kéèyàn orílẹ̀-èdè kó jẹ́ pé kéṣe pé tíra àdìsí ẹ̀yọ̀ kan lórí ó ní ability àti study different àdìs ó dẹ̀ mọ different opinion àwọn àfa yàtọ̀ sí pé ọkàn ń gbọ́ ọkàn ń kà ó ti jòkó lórí ẹ̀ gan-an ẹ wá wò wàhálà tá a kóra wa sí tẹ́lẹ̀ bá aládìí sẹ́yọ̀ kan yóò wá fi mọ̀ dàgbòrò rú nígbà tó bá padà kà síwájú tó bá wá padà rí mi tó expatiate tó rádi sí tó bá jáde sọ yìí wọn ìtakora wọn ìmí ò padà wàá pa ètò ọmọ tó náró mbẹ o ó padà rí bòmí tí wọ́n ti expand ẹ kò wá nílé padà wá pé kíníjọ kíní àná tóun ní kò sí ń tọjọ bàbá wa kan mi ọlọ́run bá tó sàlékún kókó rẹ̀ ń gbà wá ń kékeré tó bá múra lérí wáàsí ẹ gbọ́dọ̀ mú ọtú ẹni ọba mú ọtú ẹni ọba hàn ẹ gbọ́dọ̀ hàn ẹ <laughs> níjọ náà kò sádùúgbò tí ètí wì ṣùgbọ́n nísìn ọ̀hún náà ti dákẹ́ ńgbà wọn ti mọ̀ pé àṣé ibi táwọn rí mọ ni wọ́n ń pè ní mọ̀mọ́ àìmọye irú ẹ̀ náà ń ṣẹlẹ̀ lọ́wọ́ nísìn ẹgbẹ̀rún kan lẹ́lòmíì ti gbé lérí tó ti sọ́ di slogan dáwà rẹ̀ tó jẹ́ pé bó ti mọ nínú gbà ni àti bó ti mọ mọ nígbà ayé àbí ànífàtà norman àbí yusuf àní mara haitu ahadan alama bi tafsiri la hadith min abi ànífàtà ó ní mi ò rí ẹnìkan tọrọ àdìsí iye tó dàbí àbí ànífà káàdà mathalan yaqulu fi masalati torí pé lápèjúwe. tẹ ẹ bá gbé kéèsì kan wá dọ̀rẹ̀ tó bá má fi yá mi nílà bá sọ pé yóò ní kí ọ̀dà ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí àdìsí ànábì wo lẹ mọ̀ ń parẹ́ fàdásùkùrù mà ìdáná táwọn abáwá sọ pé níta àfi rò bẹ́ẹ̀ ni pé àní Rasulullah sallallahu wọn anabi sọ báyìí wọn lọ sọ báyìí tí àbúrò ànífà sọ èyí rò ládìsí pé bọ́tàdìsí báyìí mí náà gbọ́ tí mo rò pé ó jọ báyìí. sọ́mà ìyá ń sòrò fa nǹkan ànàtìlẹ̀ hasaru fi adi kawlẹ́yìn aksar akhada bil aksar. bó ti já àfa àgbà tó tó bá wò ó pé àwọn eríparípa níbi gbólóhùn méjèèjì yìí ibi tó bá pọ̀ sí akhada bil aksar èyí tó pọ̀ ní àbọ̀ ànífòmù wà ń takà fàátì àwòtakọ̀ rabatì nàdọ́rà fàkàtàrà kóra bó súnmọ́ra wọn kóra bó jọra wọn yóò wà understudy tó bá sọ pé yẹnzo yanni yóò lọ yóò lọ ṣe research yóò gbó yóò ronú sí yóò fi wọn wọra wọn yóò wo láṣù rẹ yóò wo rọwì rẹ yóò wo mọtínú rẹ yóò wo sánádù rẹ ìsítàbàtọ hukmul fikihi yóò fi lè mú dájọ́ fíkì wá kọtẹjidu asa hasan yuriduna an yufama akamul fikiya min hadisi mubasara duna an yawudo ila haula ulama kibar ọ̀pọ̀lọpọ̀ lónìí tí wọ́n á má díìsì ó náà wá ń tu kò fẹ́ padà sọ́dọ̀ àwọn bàbá wọn yìí tó ẹ pé ní tí wọ́n fàárọ̀ ọjọ́ tí wọ́n ṣe nù ayé sì gba ayé ńjọ́ náà kò sí ìdọ̀tí kò sójú kòkòrò owó kò sí kánjú wọ́n farabalẹ̀ ni sàtífíkẹ́ẹ̀tì ni wọ́n wá lọ́bi tó ti lọ ká tiẹ̀ kó o tètè parí ni ó mọ̀ bó o ti rọ́ọ̀sì kó o fi parí péjì rẹ àìmọye correction làwọn mùsùlùmí rẹ̀ kájú ń bẹ̀ irú eléyìí kọ́ ni irú tiwọn kàánàmù àdọ́rù amúlẹ̀lẹ̀ àlìfẹ̀lẹ̀ àmù gbogbo tó o bá fẹ́ ṣe irú eléyìí bí ipò ọ̀fẹ́ fi ṣe ẹgbẹ̀rún ọdún ọ̀fẹ́ fi ṣòfò ni rí ọmọ yá mi tó bá pé bá a ti máa wí táì ikú bẹ́ẹ̀ ò ní pé Abu Hanifa tí ń sọ fún ọ yìí bó ti já fàgbà tó láyé òun bẹ́ẹ̀ lọ́lọ́run mú wa láwọn àáfàá náà nílùú ẹnì kọ̀ọ̀kan wa oye ó di dandan ká dẹtí káwo bí wọ́n bá a dé ká má bàa sẹ́ wọn jẹ́ àìmọye táwọn àgbà Yorùbá ó ní tágbàlagbà rí lérí ìjòkó bọ́mọ bá gungi ọ̀pẹ ojú rẹ̀ ò lè tó wàmọ́ ni àròọ́dà sàádà fàlìyà àmìlì òbàrà ẹni ó bá fẹ́ ṣe rí rí ó dọwọ́ ẹni bẹ́ẹ̀ o ẹni mo ní kó mọ báwọn ńláńlá ṣe àwọn wo ńláńlá àwọn tí ti ṣáájú wa dáyé tí wọ́n sì rí nǹkan ṣe bọ́ọ̀ bá rí wọn lẹ́ẹ̀lẹ́ máa kà yìí tí ń bẹ tí wọ́n sọ ń pa wọn sì máa kà á واستقمنا إلى بلادنا أعظم أمل فهل نبدأ بصنع طائرة من تجربة العباس بن فراناس أو من تجربة أحداث سرقة طيران هل ما أقول أن تعذر جود حلف أم على العد وتبدأ من العباس بن فراناس إنتي sọ ni pé bí bàálù lọ fẹ́ ṣe nísìn àfi kó òwe tí wọ́n ọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ náà làwọn oníkéwú nísìn ká má jinlẹ̀ ká má lọ stọ́dì àwọn àgbàlagbà yẹn bẹ́ẹ̀ bí Abu Hanifa káwa ní àádá tiwọn nù nánú rìjàl wà antum rìjàl wà nánú rìjàl kìí sàárín àwa pẹ̀lú àwọn eléyìí igi mú jìnnà sí rí wọ́n sì ọba tó dá wọn sàwọn lẹ́sà bó ti sàwọn lẹ́sà ó wá pọ́n wọn ọ̀dọ̀ wa gbogbo wa gbogbo ìyànjú tá a bá gbìyànjú tá a bá ń wòfin ẹ̀sẹ̀ ríà ẹ má jẹ́ ká sáré lọ́bẹ̀ mo bá sàrà ẹ jẹ́ ká kiri kí ọ̀dà àwọn àfáà wa kí ni Imam Malik wí kí ni Imam Abu Abi Anifata wí kí ni Imam Shafi wí kí ni Imam Ahmad mahambali wí torí pé bá a bá kájú mi tiwọn bá a bá délẹ̀ Yorùbá yìí náà àwọn kan ti ṣe dáwà ṣáájú wa ẹ lọ wò ó bọ́ bá fẹ́ mọ̀ ànàsímù sọ̀bà ṣáà dàbò nípa dáwà lẹ yorùbá yìí ni ẹ alamahatul balori abárùkúrú ní ọmọ kòkòrò kódà ń tòsí ní ìsín ìtura sheikh hamidu wa almarkas walmarkasi yun ẹ lọ wò ó kẹrí pé àwa kéékèèké ìkọlà kọkọ ọmọ kí o ṣe àdá àwọn èèyàn ti lọ tí wọ́n dẹ̀ lápa tí wọ́n rí nǹkan ṣe yóò jẹ́ top flight fẹ́mi pẹ̀lú rẹ̀ láti mọ tá a gbẹ́sẹ̀ kà àti ibi tá a ṣẹ̀rù wa kà torí pé bàbá láàní ṣe bẹ́ẹ̀ ìgbà fẹ́ bẹ̀rẹ̀ tiwa a sì fẹ́ máa gbọ́ àwọn tó ṣáájú wa mọ̀ láìkíyà etí mọ̀ ìtọ́jọ ni pé fàkà ánàwó àdàrà ju wúdàl ulàmá fi khalfi wà amsomia am àjẹ́ pé one thousand four hundred and forty three years Islam lolú ẹ fẹ́ ra láre torí pé ó fẹ́ kí wọ́n mọ̀ ọ́n lọ́jọ́ kí àwọn tó ṣáájú wa ti kọ́ tán ẹni tó ṣe eléyìí tí wọn bá mọ tíra tí àbí Yusuf Yusuf àbí Yusuf àṣe àti bẹ́sẹ̀ wọn ti jilẹ̀ nu lé kéwú tó kí wọn tó agbádé fọkànnù wọn pé mara aitu aada alamabi tefsiri adis min ani anifata torí ìdílé yìí èmi náà sọ fún ọ pé bó ti wò sáré lónìí o ẹnì kò lè mú mi jẹ ní kódò lọ kéwò lọ́ọ́ mọ̀ tó fi wá bá ṣe àdàm bí àbá lọ́wọ́ mọ̀ kí o ṣe àdàm lásìkò tá a wà yìí wàláhì mo fi ọba tó dá mi ra kìí ṣe ti gbéraga wọn ó di ọmọ bìí kan tí wọ́n máa wọ tó ní gbádùn ni torí ipá yìí ò tiẹ̀ gbà ọ́ ṣéwà tó ń owó tó fi ṣọ́ọ̀bù ṣéwà tó fẹ́ gbélé ṣéwà tíyàwó ń béèrè owó oúnjẹ lọ́ọ̀rẹ́ ṣéwà tó fẹ́ pààrọ̀ fóònù ìwọ lọ́wọ́ aráyè katira àti martino àti sariu tó tún máa sàmì sí gbogbo ẹ̀ etí mẹ́lẹ̀ rẹ bíra rẹ̀ ń jò ló ti kà ìwọ tó darí tó jáde fẹ́sì ń jọ ló ti kàwé kàn ìtumọ̀ rẹ̀ ni pé ẹ jẹ́ kárọ̀ mọ́ àwọn tọ́lọ́run ṣàánú káàánú ó lè jẹ́ tiwa pẹ̀lú ògo ọlọ́run tó bá di lọ́la á tún máa pàdé ó lè má jẹ́ dédé àsìkò yìí ẹ̀yin tí ẹ̀ sì wà ní orí rédíò tó bá di aago mẹ́ta ó kọjá àṣẹjú aago mẹ́ta gírígí yóò fi di aago mẹ́rin a máa pàdé ní Royal FM ninety five dot one ẹ̀yin tẹ́ ẹ̀ bá sí Nàìjíríà ẹ lè dáńlódù Royal FM app ẹ máa gbọ́ dàrẹ́ẹ̀tì tàbí kẹ́ lọ sórí wẹ́bsáìtì www.royalfm.ng. Eh, assalamu alaikum wa rahmatulahi wa barakatuhu.